السلام عليكم ورحمة الله وبركاته أري منه وكان أحاديث إلي تأثر نقار لارو إن بتولو ألدى وتسنيوا يقول كل عمل ابن آدم له الحسنة بعشر أمثالها إلا الصيام فإنه لي wa ana ajzi bih gbogbo sẹ́tọ́mà nẹ́bí ádámù bá ṣe òun ló ní iṣẹ́ rẹ̀ ó ṣe forí ara rẹ̀ ni àyàfi ọ̀ṣọ́yàm eléyìí tọ́jọ́ pé mi ni mo ní èmi ni màá ti san lẹ́sàn lórí rẹ̀ olùwà wa ní yọ̀bà fàámàhù wàṣàrọ́bàhù wàṣàhùwàtàhù min ajli ó fi jíjẹ rẹ̀ lẹ̀ ó fi mímu rẹ̀ lẹ̀ ó fi ìbálòpọ̀ rẹ̀ sílẹ̀ nítorí tèmi ìtọ́fà tí sùyàmù fi ga lọ́dọ̀ Allahu àìjẹ rẹ̀ àìmú rẹ̀ ìkóraró rẹ̀ ó ò ṣe nítorí ẹnikẹ́ni àfi nítorí ti Allah ìdí nìyí tó fi jẹ́ pé olú ẹlẹ́dàá sọ pé mi ni mo ní èmi ni màá sì san ẹlẹ́sàn lórí ẹ̀ láti sọ pé màláìkà tó súnmọ́ Allah kọ̀mọ́rú ẹ̀sán tó lù ọ́ fún ọ bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam tó lù wá rán ọmọ bẹ́sàn rẹ ti fi pọ̀ tó. àwọn àmọ́ kíì sára nínú àwọn ìhùwàsí wa lásìkò tá a máa ń ṣe sùyàmù Ramadan kó lè bá a bá wa dìgbà tí Ramadan bá lọ ká sọ́ra ká máa bínú á máa kanra ìbínú kí bínú ìkanra tí ò dáa nítorí pé kí ló fẹ́ máa bínú sí kí ló fẹ́ máa kanra sí ṣé nítorí ẹnìkan ló ṣe jẹun ni àbí nítorí ẹnìkan míì ló ṣe mú ni ṣé nítorí ẹnìkan ló ṣe jìnnà sí àti súnmọ́yàwó súnmọ́kọ rẹ ni tó yàtọ̀ sí Allah tó bá ti jẹ́ pé torí ti Allah lèyìn bá ń ṣe ń ṣe gbogbo téèyàn ń ṣe a ò gbọ́dọ̀ máa bínú a ò sì gbọ́dọ̀ máa kanra nítorí pé ẹni tó ń ṣe nítorí ẹ̀ kì í gbàgbé ẹni tó ń ṣe nítorí ẹ̀ yìí ṣaláìsàn yàn lẹ́sàn kí wọ́n lọ fẹ́ máa kanra sí kí lọ́ọ́ fẹ́ máa bínú sí. lànàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé tẹ́nìkan bá fi lè bú ìwọ tó ń sọ sùyàm tó bá tọ́ ọ níjà má bàjá o ẹni tó bú ọ gbọ́dọ̀ bú o kátó apẹ́ ẹni tí ń ṣépè fún ọ ó gbọ́dọ̀ ṣépè fún ọ wọ́n máa dá lóhùn pé inni ṣa'im inni sa'im dájúdájú èmi mò ń ṣe siyam dájúdájú èmi mò ń ṣe siyam ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé kò sí Ramadan àwọn èèyàn wa wọn lè má búra wọn wọn lè má tàun síra wọn wọn lè má ṣépè fúnra wọn láì kò jẹ́ pọ̀ jáde ńlé ọmọ gbọ́ àwọn èdè burúkú yìí báwo wá ní tó bá jáde ńlé àjàjà kó ń wa mọ́tò àbọ̀ ń gun maṣíìnì Allahu nìkan ló mọ iye èpè tí ẹlòmíì ń sẹ́ lójúmọ́ Allahu nìkan ló mọ iye èpè tí wọ́n sẹ́ sórí ẹlòmíì lójúmọ́ kan látàrí wípé à ń gun maṣíìnì à ń wa mọ́tò ìgbà tó nìkan bá bú ọ àbótí ẹ̀sẹ̀kè fún ọ dáhùn lọ́dọ̀ ọrú wọn aláìgbọ́n ni ọ òpònú ni ọ ọmọ arẹlẹ lọ mẹ́sì wá ni ọ ní òjò ọmọ ètò yẹ kí wọn náà sọ torí pé àwọn ṣiṣẹ́ fún ọ kó lè bá dáhùn wọn lè bá ṣe ètò jùlọ ni kéèké ọmọ wa lọ bẹ́ẹ̀ ó rí pọpọlọpọ rẹ ni wọn náà máa ń dáhùn tẹ́lẹ̀ àmọ́ nu Ramadan má dáhùn mà o ẹ̀kọ́ tó bá ti wá kọ́ nu Ramadan yìí yọ bọ di ẹ̀yìn Ramadan tàìmọ̀rọ̀ sọkọ tàìsìmẹ búbú kọ tàìmẹpẹ sẹkọ àmọ́ nítorí pé ìwọ ń fẹ́ nǹkan tó wà lọ́dọ̀ Allah ó sì fẹ́ kí nǹkan yọ bọ ọmọ lọ́wọ́ àlùjánnà kò sí lákọọ́lẹ̀ ipa àwọn olùṣépè wọ́n ra àlìjáná wọ̀ nítorí èpè àwọn ilé eléèbú wọ́n ra àlìjáná wọ̀ nítorí èbú àmì péyàn gbọn rárá ni àmì péyàn gbọn rárá ni kéèyàn máa àmì péyàn gbọn rárá ni kó o kéèyàn náà máa bú wọn ẹni tó ní yẹn yóò bú bàbá ọ̀pọ̀lọpọ̀ ó bú èèyàn ọmọ alápá kan kó nìkan ya ẹ má nínú ẹ̀kọ́ tí Ramadan fẹ́ kọ́ wa nù wọ́n ń bú ọ kìí ṣe pọ̀ gbèdè wọ́n ń bú ọ kìí ṣe èébú àti ìpèsè bùkátà kọ lọ school eléyìí ò bùkátà rẹ torí pé wọ́n máa ṣépè láti sìn sílẹ̀ má kó ní ti kẹ́pẹ́ kan àfi tí ọba gbèdè kò túmọ̀ sí pò gbèdè ṣùgbọ́n nǹkan ti ń bẹ lọ́dọ̀ Allah ni wọ́n wò èpè kìí sì lọ gbé ọ̀kan náà méjèèjì òru tó bá ń pò ń tọ́ kọ́ ṣépè fún ọ ìwọ ọba lẹ́tọ̀ọ́ ṣépè yóò forí rù tó bá jẹ́ pé wọ́n tó dépè padà náà ni èpè ọ̀hún náà bá lẹ́tọ̀ọ́ sí ó forí rù ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómìn tí ń bá káláyé lónìí ní wàhálà èpè tó ti gbèyàn sẹ́ni ní padà jà lórí tiẹ̀ olú ẹlẹ́dàá kọ́dákùn kọ́kọ́ wa nínú ẹ̀kọ́ ńlá tá a rí kọ́nu rọmọdọ́ọ̀nù kẹlẹ́nu ọ̀sọ́nu kò túmọ̀ sí pé jóníọ́ kẹlẹ́nu ọ̀sọ́ ẹnu kò túmọ̀ sí pé ọ̀gbédè kẹlẹ́nu ọ̀sẹ́nu kọ̀sọ́ di ọmọ arẹlé lọ mẹ́sì wá ṣùgbọ́n pé ọní mùsùlùmí gidi ẹni tẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam lápá lára rẹ̀ olúwa kó tún wá ṣe olúwa ẹlẹ́dàá wa kó ṣe wá lẹ́ni tó ṣe pé wá rí ọ̀dà kọ́gbà àwọn wà burúkú kúrò lọ́wọ́ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu